akójú máa kójú mọ́mọ́ ọ̀rẹ́ mi jọ̀ọ́ jàre bò ni ǹjẹ́ o tilẹ̀ ti san májẹ̀mú tó dá fáwọn òbí rẹ nígbà tó yọjú sí wọn gbẹ̀yìn bó o bá gbàgbé lásìkò ọdún nìwọ ní tó bá ti débi tó ń lọ lófin kan ránṣẹ́ elédùà ó pèsè fún ọ kó o lè mú májẹ̀mú ṣẹ rántí májẹ̀mú tó gbòbí dá o kọ́ ọmọ pàápàá lè san májẹ̀mú fún wọn lẹ́yìn wa ọ̀la ó gbọgbọ́n o ó dẹ̀ tún gbẹ̀sọ̀rọ̀